له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ غفار ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín ní ìkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa àgbàṣàmùsì dín ní ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ̀wọ́ rẹ̀ pé kí ẹ̀sùn rẹ̀ ló máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ lábúlé séríkì ògbómákí àwọn alfáà wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà al-imam dr ishaq abbalore muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alhamdulillahi wa sallallahu wa sallam wa barik ala rasulillah. وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فقف ولوبة الحمد لله أبتي أتون الدواسي تتشوى يوجوتني أبي الله أبا ننو أنوري قد ibi tí a bá Ramadan wa dé yìí kọ̀nàkó túbọ̀ fún alẹ́ mi gbọ́n àti àlàáfíà ara ilé tí a máa fi parí ẹ̀ kúrẹ̀ jọ gbà ní ìbádà fún wa wà fún wa ní halal ilé tí a máa fi láǹfààní àti ráwọn ojúṣe wa ṣe káwẹ̀ náà tó tán àwọn kọ́kàn gba aládá lọ ní ra yìí nínú Ramadan yìí bẹ́ẹ̀ dẹ̀ làwọn kan tiẹ̀ ń gbé ìṣẹ̀lọ́ tí wọ́n ra yìí دم بالعبادة واترك كثرة النوم في الشهر ما كثرتي وارقب عن اللوم آه أفاني دم بالعبادة تنقل ما يجوزني ما dùnmú bí ilẹ̀ ọ̀yìn bá dá ti. nínú ìjọsìn náà ni pé má fìrún kíkílẹ̀ nínú àwẹ̀ yìí o. dùnmú bí ilẹ̀ ọ̀yìn nínú ìjọsìn náà ni pé máa náwó ẹ máa fi ṣàánú àwọn èèyàn. dùnmú bí ilẹ̀ má dúró pé fẹ́ máa jẹ̀fà fẹ́ máa jẹ sàárà. dùnmú bí ilẹ̀ ọ̀yìn bá dá ti. nígbà tí wọ́n ní lọ́wọ́ ẹni tí ò ní ló lẹ́tọ̀ọ́ dùnmù bí ilé ìbáadá tí. ìwọ́n náà máa lọ súnlẹ̀ ọlọ́run ọba ṣe tó bá yẹ pé ń tó ń sọ ni pé ìgbà tí mi ìdẹ̀rú ó dun ní ìtìǹkọ́ mi ìdẹ̀rú dẹ̀ bínú ìrà fáwọn èèyàn mi ìlú jẹ́ra. dùnmù bí ilé ìbáadá tí. pàṣípólẹ̀. wà á ti ru kíkẹ́ sí ọ̀tán náà ó kíkẹ́ sí ọ̀tán náà ó mi. mọ̀rẹ̀ ń bẹ̀ ni jẹ́ kó oòrùn ẹ mọ níwọ̀n. bí jahari magidura ah. ní wàrígà bọ̀ àmì ńlá omi. ṣé ọ̀bùdó wá sí rìn. ìṣahari magidura ní wàrígà bọ̀ àmì ńlá omi. ẹlòmíín ṣe ló ń sùn ní rọmọdọ́ níbi ọmọ òkókó. wàdúró kíkẹ́ bẹ̀rẹ̀ tán náà omi. Ah,

ẹ̀ wá fi sunrun 24 hours ó fi gbàwẹ̀ ọjọ́ méjì ó láàwẹ̀ o. dùnmù mi lè rìn bá dátì. pátúwá tó bèrè ló ti gbọ́ yẹn o. wọ́n ti rú kíkẹ́ fi ọ̀tàn náà omi. kí ló tó ń sùn bí aláàbí ṣe báyìí. fi sáré máa jí fi ọ̀sìn ìwà rẹ̀ tábí ànílá omi. ó ní ṣe òórùn bàwẹ̀ jẹ́ ni ṣé irun tí wọ́n mú inú wọn fi ń sùn ni. bí kẹ̀sì rọtí òfò ní ó máa ń kó bóló oorun. bí ná omi. ó wà lórí kìkan tí wọ́n ń pè é wáàmù lọ olóorun. bí kẹfì ọtí ná omi. ayé aláṣù àtọ. bí kẹfì ọtí ná omi. ó ti sún gbogbo àlàáfíà ó ti sún oorun. ó ti rànú wà máa ń kọ́ sọ̀tún. ó tún jí ó tún hàn ọrùn ó tún jí ó tún yá ó tún tí ó tún nà pọ̀pọ̀n ó tún fẹ́ padà sórí ìbùsùn ẹ́ kò rí kí ámúlélè kankan ṣe ń ti ẹ̀ kò rájú àṣẹ lóru gbogbo ìtẹ́mẹ́ta òru gbogbo ojoojúmọ́ ló ń bọ́ fún jẹ́ kó oorun ẹ dínkù kò síránù àmà nǹkan sọ́tọ̀ wà tẹ̀rẹ̀ kó ìbá

tó bá wá kí sọ̀rá tó mẹ́tọ̀ tó wá rẹjú padà díẹ̀ wà á rí kálàáfíà yẹn á dé wọ́n náà fìlì pé a mọ̀ tún wà òkè. fi kẹfìrọ̀ tí Naomi kò sí rọ́nà àmọ́ kan sọ́tọ́. tí wọ́n tó bá pẹ̀lẹ́ tó máa ń sùn wàá kàn máa sọ pé ó rẹ̀ mí wàá kàn máa wíkì náà ni a máa rẹ̀ náà ni. wàtẹ́rì kò há rọ́hàmà tó yàtọ̀ ìbá sọ omi. ìwọ̀n tí àwọn ọmọdé òfin bẹ́ẹ̀ lọ́wọ́ òfin sin lọ́hùn àwọn tó wá ń lọ́nà àti àwọn tó náà fẹ́ràn àti túṣàdúrà lásìkò bá náà. wàtẹ́rì kò há rọ́hàmà tó yàtọ̀ صاحب الصوم má fi sí àwọn ọjọ́ ayé rẹ̀ o. الصوم ينقص يوما بعد أيام. àwẹ̀ náà là ń pàrọ̀ díẹ̀ díẹ̀ ní tuntun máa di mẹ́tàlá. الصوم ينقص يوما بعد أيام. àwẹ̀ náà wá ń dínkù wá ń dínkù ó dínkù ó dínkù lójoojúmọ́ mọ́dà àmìlí tàbí yíyá sọ ìsàlẹ̀ àǹkà mọ́dà àmìlí tàbí yíyá sọ ìsàlẹ̀ àǹkà. wọ́n á bẹ̀rù lọ́wọ́ tiẹ̀ èyí tó ti gbà sẹ́yìn tó kí ló fi tó ti gbà sẹ́yìn yẹn. àmì tábì kí ya. ìwọ náà jókòó áàtùn náà sàkà kọ́bílà fẹ̀sàd. màdà àmì tábì kí ya sọ fìsàlànkà. ìwọ náà lè bèrè lọ́wọ́ ara rẹ o pé gbogbo ọjọ́ mẹ́tàlá sí méjìlá tí mo ti gbà sẹ́yìn tẹ́lẹ̀ náà di kẹtàlá kí ni tí mo dánwò láàrin rẹ̀ báwọn ni mo ṣe ṣe àwọn òru rẹ̀ ń kọ́ tàràwíhì rẹ̀ ń kọ́ ẹlòmíì ni ah, ẹni mo tẹ̀lọ kítàrọ̀ bí ẹjọ́ kan káà tí mo délé báyìí ó ti rẹ̀ mí gbogbo ẹsẹ̀ ló ń ro mí ọ̀hún ah, àtìgbà náà lòun ò ti lọ kó má jẹ́ mi jàre ẹsẹ̀ onírò àwá ó ní gbogbo ẹsẹ̀ ló gbogbo ara ló ń rùn ẹnu ẹ tó fi ń pèpè kùkù sáré yìí. mọ́tà àmìlítà àbíhíyà sọ̀hìnsálẹ̀ àǹkà. ara ò ṣe ní irú ẹ ńgbà tó ẹ ń ṣe ló ń jẹun bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lọ tà. mọ́tà àmìlítà àbíhíyà sọ̀hìnsálẹ̀ àǹkà. bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé báwo ló ti ń ṣèjọ sílẹ̀. mọ́tà àmìlítà àbíhíyà sọ̀hìnsálẹ̀ àǹkà àárín náà ní tí a tún fi ń wọlé tàfin tarawají lónìí pé ká má fi àwọn àkókò wa eléta ní láti fi ṣèjọsìn ká má rà láàrẹ o ká má fi ṣeré o ká sẹ́sìn dáadáa ká sínú kíkí Ramadan máa ń dùn níbi kó má tán ha bó ṣe ń di pó ń fẹ́ dájì yìí omi fẹ́ lè máa bọ́ lójú ẹni jẹ́ ọ̀la wa bẹ̀rẹ̀ náà àfi bí kí tó bá pàdúrà tó máa ń gbà ni àfi ká ṣàdúrà pé ọlọ́mbà wa sọ Ramadan lóṣù mẹ́fà káàmà kó ṣe mẹ́fà aládẹ̀ fi ń jọ sán ó dùn gidi gan ni wọ́n tó mọ̀ mọ̀ ní pọ̀pọ̀lọpọ̀ ìlú mìíràn máa sọ pé wọ́n lẹ́bù ṣe rí nìyàn ẹ̀bù tí mo gbà in fact ara mi ti lé nínú oṣù yìí mo wà ókè gan gbogbo pé gbogbo nǹkan le koko nǹkan le koko everybody ló wọ̀n para tù òun nínú oṣù yìí bí ìmọ̀ bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ tó rí gbogbo àdúgbò lọ́lọ́wọ́n bá yan àwọn èèyàn oríṣiríṣi sí àmọ́ bí àwọn tọ́lọ́ wọn yàn sádúgbò tiẹ̀ tó kó nǹkan ẹlé lọ́wọ́ àwọn dájú àwọn ẹlòmíín wà bẹ́ẹ̀ ládùúgbò titi wọn àwọn mẹ̀kúnnù bẹ̀ nìkan ni wọ́n tún rọ̀sàn ra àgbálùmọ̀ ra dàbínù fúnra wọn ṣùgbọ́n àwọn tọ́rọ àwọn bá kẹ́ńbẹ̀ àwọn ṣálẹ̀kún gẹ̀ẹ́tì wọn pa ni yẹn tí ò ti ẹ̀wà kíta rọ̀bì ni mọ́mọ́ ṣe wà sí náwó fún inna lillahi wa inna ilaihi raji'un kò ń jáde wá kí sọ̀rọ̀ tuntun bí kì í kírun ni wọ́n mú fẹ́ ráì ṣe wà sí pé àwọn ìjọmọ́ ní ìdìrànlọ́wọ́ yín sà ilé yẹn kẹ̀ ó dájú bí ṣùgbọ́n òun tí ẹ̀ àwọn ìdájú lọ bẹ́ẹ̀ ni ọ ọlọ́mọ ṣe máa tẹ́ ẹlẹ́dájú àlàyé lórí ọ̀rọ̀ ìrún ó náà ni a ṣe fúnra wa lánàá nípa àwọn tí ó jẹ́ haqiqatul ubudiyya ilé tí a ń bá bọ̀ mo jẹ́ ká mọ̀ oorun àti kíkọjú sí kíblà ó kọpá nínú fi gbogbo fòní pé ètò wà nú ẹ̀ àwakọ́lá yan bí tafẹ́ máa kọ́ sí kírun àwa náà kọ́lá tíùsì àsìkò tafẹ́ máa kírun ọlọ́run ọba tó dá wa ló fi àsìkò yẹn lẹ̀ fún wa bẹ́ẹ̀ òun náà ló sọ bí tá a máa kọrí sí ànábì ẹ̀ ló rán sí wa sọ̀rọ̀ sọ̀rọ̀ wa kọ́ wa ní àwọn ń táwọn lọ dá nǹkan mílẹ̀ táwọn náà wá ń pèlú orúkọ Islam àwọn ẹ̀dẹ̀rí gbogbo àwọn àfáà náà ni wọ́n ń jẹ́ káwọn pa ilé yìí kì í ṣara wa o wọ́n náà wọ́n fojú jọ wá ní o abẹ́lọ́ bá kójọ kó má jẹ́ àkàgbákò bó ṣe wá mọ̀ fún pàtàkì ní kákọjú sí kíbla yẹn mo fún wa ní àkàwé lánàá ibi tí oòrùn ti ń yọ ohun tí mò ń ṣàlàyé fún ẹ ni pé ibùyọ oòrùn agbègbè ibẹ̀ là ń kọjú sí oòrùn kọ́ là ń sìn o ó sì ti fẹ́ ṣì gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹni tí ò nìkan aláìníkan ṣe ó tún ti fẹ́ gbọ̀n kan míì ọmọ ìyá wa kan wá ń béèrè yìí pé ṣóòrùn yẹn gangan la máa fèsì ní rárá òrùn yẹn kọ́ a máa fi òrùn yẹn sí apá wa báyìí a yẹ̀ fún òrùn sápá díẹ̀ àwa wá múfù sí wa òrùn á wà lápá ibi tó ti yọ yẹn tó bá láǹfààní àti gẹ́ẹ̀tì bí mo ṣe ṣàlàyé pẹ̀lú ṣáàdò lánàá ibi tó ma ibi tó yẹn bákan náà jẹ́ fún àbí ilẹ̀ ti ṣú àbí kíní kan àbójú ọjọ́ ìwọ̀n sí ẹ̀rí nǹkan àmì tó tún lè lò rèé tó wó ń bo ní kíní abọ́ DSTV LLB tó wà ń ta yẹn tó bá ń ṣiṣẹ́ nínú ilé ibi tí abọ́ yẹn bá kọjú sí gangan agbègbè kíbla nìyẹn torí ẹ̀ tí wọ́n bá ń lo DSTV nínú ilé tó bá ní òfẹ́ oníkó rẹ̀ rà sí kíbla bí táwọn mùsùlùmí kọjú sí kírun DSTV ò ní ṣiṣẹ́ nínú ilé kò ní zip network o òun náà ó kọjú sí kíbla àbí tá a ti ń kírun ní agbègbè ibẹ̀ ló gbọ́dọ̀ kọjú sí eléyìí náà nínú tá fi ń mọ̀ rèé

ibi tó bá wá kọjú sí ìgbà náà o ti kọjú sí ọ̀dọ̀ ọlọ́run ọba náà nìyẹn torí pé wọ́n ti ní excuse ní o tí kìí bá ń ṣe kó ti ní excuse báyìí tó bá ti fi lè rí ibi tó jẹ́ ibi tó yẹ kó kọjú sí gangan irun rẹ̀ wà òkè kò kì tùwọ́ tó bá ti ní ọ̀sọ̀rọ̀ tó mọ̀ mọ̀ ṣàgírí tó ní ẹwọ́ fàyínà mọ́ tó wà lúfọ̀ sámọ́wájí lẹ́ gbogbo bí àwọn fáyà jẹ́ ní sí pẹ̀lú kókókó ní gbogbo tó bá jí òdòdó kókókó ní létí jẹ́ kí ló ṣí tọ́kùn ẹ̀dọ̀ ètò yìí. ọ̀dínà rọ́ta kọlù bá wájú ìjà fi sàmà وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم وما الله بغافل عما يعملون. Sẹ́ni tí ò tí ì mọ pàtàkì Ọlọ́run bá ń bẹnu àtẹ́lẹ̀ sí Ọlọ́run àtẹni tó ń ṣe, tọ́sùwọ́ náà tún pera rẹ ní Mùsùlùmí. À ń ṣe wá sí òdodo, à ń ṣàlàyé ẹ̀sìn ẹ̀ fún ẹ, ìwọ náà tún dé ebú, ó tún kanra, ó tún pa àwọn kan lónìí kókókó. báwo ni tiẹ̀ ṣe rí o gbẹ̀sìn ẹ̀yẹ ni ma máa ṣe lọ lórí agidi báyìí anábìtọ́ lọ́wọ́ rántí wa gan ọlọ́run kọ́ ní bó ṣe máa ṣe ni. wájú sàmà. ọlọ́run ní òun ti rí rẹ̀ òjíṣẹ́ bó ṣe ń kọjú sọ́dọ̀ ọlọ́run tó ń béèrè tó ń wù ẹ́ bí ibi ọlọ́run wá rẹ̀ sí ni nínú ètò bẹ́ẹ̀ kó fẹ́ ìlú táwọn ti ṣe pàdé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́sílẹ̀ lákìsọ́ ni wọ́n ń kọrí sí tí wọ́n fi ń kírun ọlọ́run wá ní a máa wá fún ẹni kíbílà ní ibùkọ́ kíbílà tí wà á yọnu sí fàwálì wàjẹ́ ní haram. àwọn ẹni kànáà bí àtàwọn kí wọ́n máa kọjú sí mọ́sílẹ̀ haram ní kàábà ṣoríbi táà náà kọjú sí ń bí ìta wà yìí. wàháyí fún ma kuntum. aláwọ̀ ní gbogbo bí tó ní kálukú bá wà lágbàáyé. wàháyí fún ma kuntum. ẹ̀yin tẹ̀wà ní nàìjíríà ni. wàháyí fún ma kuntum. ẹ̀yin tẹ̀wà lamẹ́ríkà ni. wàháyí fún ma kuntum. ẹ̀yin tẹ̀wà ní UK ni. wàháyí fún ma kuntum. ẹ̀yin tẹ̀wà ní London gbogbo bí tó ní kálukú tẹ̀wà ní Japan tẹ̀wà ní China gbogbo tẹ̀wà láyé. wàháyí fún ma ọlọ́run ní gbogbo bí tẹ́ wà láyé ẹ máa wá ẹ máa lókètì ibi tí mọ́sílẹ̀ haram yẹn wà ẹ máa lókètì agbègbè ibi tó wà ṣe é níbi náà kọrí síta náà ti ń kírun yìí tó bá ń lọ straight down bá ṣe kọrí sí yìí ó máa lọ já sí ilẹ̀ kàábà nínú mọ́kà Allahu akbar àwọn míì ibi táwa kọrí sí yìí kàábà wà ní sẹ́ńtà ibi táwa kọrí sí lọ́dọ̀ titun ọlọ́run náà àwọn ọkọjú sọ́dọ̀ titiwa ń bẹ ní bá a ṣe kọjú síbi àwọn kọkọjú sọ́dọ̀ titiwa

àwọn kan tò sẹ́gbẹ́ lọ báyìí àwọn kan tún lọ tó wọ́n fèsì mọ́mù padà ń bí torí pé mbò ni wọ́n fèsì gbogbo wá fèsì bí tí àṣẹ ọlọ́run àṣẹ ni pé àṣẹ ọlọ́run pé bí tí kẹ kọrí sí rèé kí gbogbo kó lè máa bí ìṣọ̀kan kó lè máa bí ìdẹ́mi padà sọ́dọ̀ ọba tó dá yín àti gbogbo yín pátá àti àtẹ̀yìn tẹ́ àti èèyàn ní àtàlìjọ náà àti àmàlẹ́ka àti àwọn tí wọ́n jẹ́ sí wípé elédé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kẹwà pàdé lójú kan kẹwà jọ kọrí síbì kan náà látijọ́ ta fi ń ṣàlàyé ìsìláàmù fún ẹ̀yí ó ti yẹ kí nǹkan kọ́kọ́ dẹ́rù bẹ̀ẹ́ kó yíwọ náà kó ti juwọ́lẹ̀ ti pẹ́ tó bá já pé ń ṣe lábájòkó ta ronú ta gbé ìsìláàmù kalẹ̀ pẹ̀lú ròrí wa ó yẹ kó ti fọ́ ti pẹ́ gbogbo tá à ń ṣe náà bó ṣe dúró digbí látìgbà náà ibì kan ṣe ní gbogbo àti ń parapọ̀ tá a ti ń ṣe hajj oṣù kan ṣe ló parapọ̀ tá a ti ń gbàgbé Ramadan nìyí oṣù kan ṣe yìí ni ìrun tá à ń kí iná bákan náà ní gbogbo àti ń kí káàkiri àgbáńlá yìí nǹkan pẹ̀ ní ìsìláàmù nìyẹn ó yẹ kẹnu yàwó náà wípé á ah, kò lè jẹ́ pé àwọn kan àwọn lárúbáwá kọ́ ni wọ́n ṣe lè ayọ́ rárá pa àwọn òka igi mélòó lágbára apá lárúbáwá ká jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn gan rí ṣe ní ìlú wọn lónìí àwọn òyìnbó ló wá ń bá wọn ìsọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ wọn ló wá ń bá wọn ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan ètò fi kàn án síkẹ́rìtì wọn tò wá lápá wọn ká láti wá ṣe gbogbo ohun táà ń pè lẹ́sìn táà gbogbo àgbáyé wá ń ṣe yìí ọlọ́run ló ṣe ọlọ́run ni ẹ máa kí ọ̀nà ẹ máa fẹ̀ràn ṣeré o ẹ máa mójútó kan nìkan má jẹ́ ya fàṣùbà kò bọ́jú o sọ̀làwàtì lọ́lọ́run gbogbo ọ̀run oníkẹ́ mójútó ọlọ́run tó wá kankan pa wọ́n ní sọ̀látò lè ó sọ sọ̀látò lè áfìrì ọlọ́run ẹ̀ tún mójútó ọ̀run àárín gbùngbùn sọ̀láàtì ni wọ́n sọ́. kí lè ti tọ́lá fi mẹ́ṣàn ìrun àárín gbogbo lẹ́yìn tó ti sọ gbogbo àwọn ọ̀run tó kù aláwájì ọmọ mi tó wá sọ ilé aláwájì ilé kòsò tó wá mọ̀ọ́mọ̀ sọ ládàáyan rí ìdí ni wípé sọ̀láàtì ọ̀sọ̀ ọlọ́kadà múra síṣẹ́ sí oníṣòwò àti masáré tàpé lẹ́ṣù lẹ́ṣù lẹ́ṣù ọ̀pọ̀lọpọ̀ àsìkò gbà yẹn àwọn èèyàn kí àwọn tó wà lọ́fíìsì pàápàá ọ̀pọ̀lọpọ̀ ti close oníkàlùkù ń rush padà sílé ẹ̀yìn tí ò tí close ọ̀nà rush àwọn tó wà lábúlé mẹ́kọ̀ wọ́n sáré iṣẹ́ gìrìgìrì aago mẹ́fà máa tó lọ máa tó fi gate mi san fine àsìkò tí rush máa ń bọ́ sí táwọn èèyàn máa ń rúgbọ́rá àyà àti kírun nínú òrùn tó máa ń forí gbá ó jẹ̀rún ó jẹ̀rún sọ̀rọ̀ àtìlásìrì jẹ́ kan nínú ẹ̀ ẹni tó bá jẹ́ ni ọlọ́run tó ń ronú àtúbọ̀tán tó dẹ̀ mọ̀ páyé tó ń wá sí láyé ní ẹ̀sìn ìrun ìjẹ̀jẹ́ kan nínú ẹ̀sìn tó ń wá sí láyé yẹn tó ń gbọ́dọ̀ fi ṣeré kò ní wá fi sọ̀látùl wúsà yẹn kò ní fi ṣeré. hafizu ìsìláàmù ló ń gbọ́ yẹn ìsìláàmù tó yàtọ̀ àṣeun ah, tí ò ah, ṣe rí àṣeun ah, tí ò ṣe gbọ́ o ẹ̀dẹ̀rí pé ń gbàtà bá ń pè sí pé ìrìn yánà sọ pé hayya ala salah ó yẹ wá kírun hayya ala falah ó yẹ wá ṣoríire nítorí tà ń ṣe ń bẹ̀rẹ̀ o gbangbala tí ń kí inú mọ́sálásá tí ń kí kì í ṣe bí ẹnìkan gbọ́dọ̀ rí ẹnìkan gbọ́dọ̀ ṣe

gbogbo àwọn mọ̀ṣìmá mọ̀ṣìmá mọ̀ṣìmá ó ti ń procrastination yẹn ti ń pọ̀ jù ọjọ́ ti ń lọ ọjọ́ ń lọ wọ́n náà ló ń dàgbà sí lójoojúmọ́ yìí àwọn èèyàn ti kú tí wọ́n náà ti rí lójú ẹ̀ àìmọye gbẹ̀gbẹ̀rún èèyàn ni wọ́n ti lọ ìwọ́n sì ṣẹ́kù kí ló ń dúró ṣe lábàkan náà nínú tá à ń pè lẹ́sìn tàwa ti láyé zaka zaka yíyọ eléyìí tí ọlọ́run bá ní ká gbà lọ́wọ́ ẹni tó ní ká fi fún ẹni tí ò ní gbètò islam bó ṣe dáa tó Allahu akbar ọlọ́run mọ̀ pé òun lòun dá wa láyé òun dẹ̀ dá wa lọ́lá jura wa lọ òun dẹ̀ fún àwọn kan ju àwọn kan lọ ó wá láwọn tó òun fún tí wọ́n níyẹn ó wá ní kànáàbì sọ fún ọ pé kí wọ́n yọ nínú tí wọ́n ní o kí wọ́n fi ṣe ìtọrẹ àánú من أموالهم amuwaali him sọdọ kọtan. tutọ hero hom watuza kihim biha inna salataka sakanun lahum. ọlọ́run bá ní khudh min amuwaali him sọdọ kọ̀ọ̀rẹ́ anábì gba sàkà tí ṣe zaka owó wọn gbálọ́wọ́ wọn kó máa jẹ́ ń tí wọ́n ṣe láti fi ṣàfọ̀mọ́ owó àtàwọn fúnra wọn. obìnrin ní àmúwà ní ìmùsọ́dá kọtàn. tutọ hìrì wọn tó zaki hìbí àwọn sọ́dí àlehìn iná sọ́lá àtàkàtàkà náà. sákẹ́nu làwọn. gbà á tó dàfà tiẹ̀ tó fi ra mọ́tò ògbówó zaka.

wà dẹ̀ fún àwọn tí wọ́n tún àwọn tí wọ́n náà ti rí pé kò dáa fún ọ tó wọ̀. òbí mi ní àmú àlèyé. àbọ̀ ṣe pè fún kó fẹ́ padà sẹ́yìn ni. ọ̀dàkọ̀dà tó tọ̀ hírun bí ha. ṣóun ṣe pè fún kó fẹ́ padà sẹ́yìn ni tó bá ti ṣe pè fún kó fẹ́ padà sẹ́yìn fáwọn tó tọ́ sí mara kakadi. kò dì mí ní àmú àlèyé hayakumullah. kódà tó fi kan zakatul fitr jáka àwọn ilé bí a tún lọ́wọ́ àwọn èèyàn a tún gbà rẹ̀ síjọ́ gbẹwàjọ́ gbàríjọ́ a tún tàá àwọn kan alágbàkò tẹ̀ tó wà láwọn kan kọ́nà bá wa tún wọn ṣe oúnjẹ lànà bí ní káfíyọ̀ a ṣe ń bọ̀ ń bẹ̀ lọ́dún yìí o tó bá pẹ́ tún tí ń plan níbẹ̀ ṣe fẹ́ ṣe ẹtí ti fẹ́ gba owó lọ́wọ́ àwọn èèyàn lọ́dún yìí a ń bọ̀ wá bá o sọ òbí mi ọmú wa ní mùsọ̀dá ha. ó gba oríṣiríṣi tẹ́ ẹ̀yà kalẹ̀ tẹ́ fi ń gba zaka lọ́wọ́ àwọn èèyàn ń ha ṣó àwọn tí bẹ́ẹ̀ náà lẹ́ṣẹ́ ń ha ṣó ń débi tó ẹkùn ní zakato lè fítìrì zakato ń jẹ lélé yẹn sọ́dọ̀kọ̀tà yẹ kì í zakato wọ́n ní ìta ń sọ yìí tó bá yìí rọ̀ ọ́n bóyá gbọ́yé dáadáa o wà dúbẹ̀ kì í hìm bí ha bàbá olówó wà sọ́lì àlẹ́ ìhìm nọ́sọ̀lá àtàkà sàkánù làhùn. bàbá olówó tọ́lọ̀ wọn bá dá lọ́lá tó bó wà lọ́wọ́ yín tẹwa kọ̀tẹ̀ ilẹ̀ yóò ní yọ zaka ẹni zaka kọ́ àríkọ́ṣe ni inna lillahi wa inna ilaihi innal ladhina amanu wa amilu salihati wa qamu salata wa atawu zaka لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون afẹ́ mọ̀ ṣé olùgbàgbọ́ òdodo ní lóòótọ́ bàbá olówó abẹ́ kìí ṣe olùgbàgbọ́ òdodo ẹ̀kọ́ ẹ̀ ń fèkì ara ń sẹ̀rọ̀ pé ń fèkì àwọn èèyàn ni ẹgbọ́ àwọn olùgbàgbọ́ òdodo tọ́lọ́ bá rẹ̀ nàlẹ́bínà mànú ọlọ́nà àwọn tí wọ́n gbọ́ ń gbọ́ lódodo wà nílò sọ̀lẹ̀ ṣáà ni wọ́n dẹ̀ mójútó tí wọ́n wá ṣe láyé tí wọ́n kírun wọn tí wọ́n gbàwẹ̀ wọn tí wọ́n hùwà rí tí wọ́n dá láàárín àwọn èèyàn. Wọ́n kọ́ mọ̀sọ̀lá. Wọ́n ti dá sọba tó ní wọ́n tí wọ́n ṣe tó fẹ́, tọ́lẹ̀ jìnà sí tí ò fẹ́, bẹ́ẹ̀ náà ni wọ́n dá sáwọn èèyàn tí wọ́n jọ ń gbáyé látara pé wọ́n lórúkọ rí láwùjọ. Àkọ́ mọ̀sọ̀lá. Ọlọ́run wàátàwò zaka. ọlọ́nà àwọn tí wọ́n sọ yìí àwọn ọ̀nà àwọn tí wọ́n tún máa ń yọ zaka nínú owó wọn. làhùn àjẹ ọ̀hún máa ń dárọ̀ sí i. ògbà tọ́lá mẹ́sàn-án méjèèjì kò tí ì fàwọn kún mẹ́sàn-án ó wá parí ẹ̀ pẹ̀lú ìròdùn. ajẹ́rùn mọ̀ín dárọ̀ bí i. ọlọ́wọ́ ó fi ròdùnú parí ẹ̀ ó dárọ̀ bí i. ọlọ́ni ẹ̀san wọn fún wọn ọlọ́run khawfun alayhim wàlá hum yahzanun. ọlọ́run ní sí ìbẹ̀rù fún ní banújẹ́. wàlá khawfun alayhim wàlá hum yahzanun hazanu. ẹlẹ́ni a ní bàtìgbà ọgbà tí zaka ọtí ìwọ́wọ́ tó ń kọ́ tán ọtí lówó àti yọ zaka ṣe bí tí wọ́n yọ fún ẹ lọ́dún tó kọjá òkú ló fi ṣe wọ́n yọ zaka fẹ́ lómi ó fi ṣògùn wọ́n yọ zaka fẹ́ lómi ó fi ṣe bẹ́ẹ̀dẹ̀ bẹ́ẹ̀dẹ̀ mùsùlùmí kí ló ń ṣe gánà ẹ̀yọ́mọ̀ yá wa kí ló rọ́ọ̀lù yìí ná níjọ́ ọ̀lẹ́ tó fẹ́ gbọ́ ألم جان للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق الله ọba níjọ́ wo ni mùsùlùmí tó pera rẹ̀ ní mùsùlùmí tó lòun kírun ọjọ́ wo ni wà sí tó fẹ́ ṣiṣẹ́ láàrẹ̀ tó fẹ́ gbọ́nà. àkàjọ قلوبهم لذكر الله. ayé ewo ló ń ṣe gan jẹ́ àmọ́ anábì ń jọ ìwọ́n tí anábì ṣọjọ́ bí ara rẹ̀ sẹ́yìn fi wá bàbàrà ọjọ́ bí báyìí. sífì mọ́mù náà ṣọjọ́ ọ̀bí wọ́n tún kí ṣéèkù náà ṣọjọ́ ọ̀bí kọlífà náà ṣọjọ́ ọ̀bí mùdídí náà ṣọjọ́ ọ̀bí mùkádàmù náà ṣọjọ́ ọ̀bí kí ló ń ṣe yín kí ni a o akọ̀yà bẹ̀ ń ọ̀rọ̀ àwọn owó tó yẹ kó lọ fi bẹ̀rẹ̀ sí ṣòwò kó máa fi kó gba owó zaka kó fi invest o tún lọ fi ṣòkú o lọ fi ṣọjọ́ bí ẹ́n o tún gba owó zaka o tún lọ ná nàkúnà ogbó zaka o lọ fẹ́ ra lẹ̀ pamọ́ o wá ró ń jẹjẹ kí ṣeun tí wà fi máa jẹun tọmọ náà máa fi jẹun tí àwọn máa fi jẹun fẹ́ra níṣẹ́ kò sí tó nira mi kíyàn jálágbàfọ̀ wọ́láhì kìí ṣe ebú owó gidi wà bẹ̀ fún àwọn tó bá mójútó lọ fi ra washing machine tó bá ti fẹ́rẹ́ òzàká lọ́dún yìí wábì kan kó rọra máa post ayé ti rọrùn gan wà kàn sẹ́ńjẹ̀ sórí kíní ni wà create whatsapp group àwọn èèyàn ká bá bẹ̀rẹ̀ sí patronize yẹ tó bá káṣọ mélòó wá lónìí ọkọ mélòó wá ń jọ míì kẹ́rẹ́kẹ́rẹ́ wọ́n náà bẹ̀rẹ̀ sí ní ṣéjì lọ́wọ́ náà jẹ́ ṣẹ́kù ní òní tọrọ mọ́. alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. orí bàbá ṣe ń sọ̀rọ̀ àwọn tí wọ́n ní tí wọ́n ná sáàfin parabọ̀ wá bá àwọn náà pé kí wọ́n gbọ́ dáadáa kí wọ́n ní kó lọ́rùn bẹ́ẹ̀ náà ni ká máa sọ tẹ̀yìn tí wọ́n tẹ̀ ń gbà tẹ́yìn náà tó ń ṣe ṣekúṣe kò ní dùn mọ́ni nínú pé kíyàn rí pé yàn náwó láwùjọ owó yẹn yàn wá rí parẹ̀ lára àwọn tí ń fún ibi náà láti máa tẹ̀síwájú lẹ́la pẹ̀lú ògo ọlọ́run subhanakallahumma wa hamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin commercial wà ní Abẹ́òkúta ilé ẹja tó lálàáfíà tó gbádùn tó yanjú wọ́n ń fọ́ní àwọn ajá bá fẹ́ ra ẹja bíi sandin fòté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní Ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímọ̀ àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbóyẹ̀sìn tó yanjú àwọn ìbánisọ̀rọ̀ wa náà ní 080 35 75 Facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta.